وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال ní ọjọ́ kẹtàlá nù oṣù ọjọ́ awọ́l ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kẹ̀dínlógójì ìjọba tàbí sọlá gbé. Assalamu alaikum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه. عند أزواج من كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى إنه أنا أبا والدي أخي وليتي مين أبا وليتي هنا أنا آه، أبا والدي كتاب كيف يستأذن على الفرس باب كيف يستأذن على الفرس bóò ni a ṣe wá ìyọ̀ǹda bóò la ṣe wá ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn fòròs àwọn ará fòròs àwọn fashion bóò la ṣe máa wá ìyọ̀ǹda lọ́dọ̀ wọn. حديثي tí ó wà lábẹ́ òun ni hadith ẹgbẹ̀rún àtọgọ́rùn kan one thousand one hundred ni hadith náà ni àfi tí ẹ lẹ pẹ̀lẹ́ nìkan tó pè ní abu abdulmalik kánà majhula àti ali ibn ala wọn ni ẹni jahala wà lára tẹ̀ náà wọn ni haddathana abdulrahman ibn mubarak. حدثني عبد الرحمن بن المبارك قال حدثنا ابن وائل قال حدثنا علي بن العلاء الخزاعي عن عبد الملك مولى بن مسكين بنت عاصم بن عمر بن الخطاب رضي الله عنه قال ارسلتني مولاتي الى ابي هريره فجاء معي فلما قام بذلك قال ان ان جرايم عن دراهم نعم عند دراهم قالت عند دارون فقالت يا أبا هريرة إنه إنه يحكيني الأرجون بعد العتمة بعد العتمة بعد العتمة بعد العتمة أبتحدث قال تحدثي ما لم ما لم تؤتي فإذا أردت أوت أو ثالث نعم قد نعم قيد أو ثالث فلا حديث بعد الذكر أو ثالث فلا حديث بعد الذكر هنا حدثنا عبد الرحمن بن المبارك عبد الرحمن بن المبارك حدثنا هو حديث مثله هنا عبد الوارث يناسب هنا علي بن العلاء الخزاعي قال الله طول أبي عبد الملك يعني يقول لك أنه مجهول سنجا مولى أم مسكين فجاء أما دفن أم مسكين بنت عاصم بن عمر فجاء ما بين عاصم أما عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أرسلت أرسلتني مولاتي أني آه إلى أبي هريرة عند جوجا من أنا مسي أبي هريرة فجاء معي الله وعد يقبلوني فلما قام بالباب nígbà tó wá dó ọwọ́ àzọ báyìí pé àǹdàrọ̀ yìí àǹdàrọ̀ yìí wọ́n ní túmọ̀ àǹdàrọ̀ yìí nínú èdè àwọn Persian òun náà ni adikul ní kí n wọlé lọ́lọ́run náà wàá dá lóhùn yìí pé àǹdàrúwòn wọ́n ní bẹ́ẹ̀ dé tí wọ́n ti wá nìyẹn ìtumọ̀ rẹ̀ ní pé wọlé. wọn bá sọ pé rẹ àbùsọ ẹrọ ìnáwó yàtí ni dáwúrú yàní azahirun àbí azahirot àwọn àwọn èèyàn máa ń bẹ̀ mí wò wọ́n máa ń bẹ̀ tí wọ́n lè bá wọn sọ̀rọ̀ bí. àkọ́wà náà hadith yìí pé akọ́kásù ọ̀bùlàlẹ̀ àìsà a sì kọ ọ̀rọ̀ lẹ́yìn kíni ọ lẹ́yìn ìṣá. ọlọ́wọ́ sọ fún báyìí pé tàhádà sí máa lamutu tèrè báyà àlejò tó bá bá ẹ̀yàn ẹni tó bá bá sọ̀rọ̀ nígbà tó o bá sì ṣe sọ láti lè wé tẹ̀ ọ́ fàyídà àwùsárìtì tọ́ba tí wàá ṣe sọ̀láàtò lọ́wọ́dẹ́ fọlá hadìsá báàdàlúwẹ̀tọ̀ kò sí ọ̀rọ̀ kankan mọ́ lẹ́yìn kíni o lẹ́yìn wítìrì. azọ́gbé hadithi isnaduhu dọ́yìn àfi tiẹ̀ ká sọ tó wà nù ẹ̀ o àfi tiẹ̀. olè lẹ pẹ̀lẹ́ nìkan tó pè ní kíni ọ abdulmalik abu abdulmalik kánà mashhula àtẹnudọ́ tó pè ní ali ibùn al-ala ìyẹn náà fi jahala wọn ma ojú tẹ náà. على أي حال هذه سوريا وأقوى كأنه حديث يعني a máa rí nípa ẹ̀fẹ́ àbíkúrọ́yọ̀ ọ̀dì ọlọ́wọ́ tẹ̀lé án ọgbà yọ̀ǹda pẹ̀lú ẹ̀lfáàrìsìyà pẹ̀lẹ́dẹ̀ táwọn ará fáṣíàyàn tó máa ń sọ àwọn fáṣíàyàn èdè tó ń sọ. ìyẹn náà ti dá lóhùn pẹ̀lú gbólóhùn tí wọ́n ń lò lọ́dọ̀ wọn. wọ́n ní bàbá tó wọ hadith yẹn á tún máa rí i pé àti dandan ní ká gba yọ̀ǹda kọ́dà bó ti pẹ́ ní tá a fẹ́ lọ wọlé báyẹn laisa minal muslimin wọ́n máa jẹ mùsùlùmí ọrùmọ̀ ìjọmọ nìyẹn dẹ̀ wa àrèkàn lọ wọlé bẹ́ẹ̀ wọ́n ní ó mú miskin yẹn wípé mùsùlùmọ̀ lòun tẹ̀ ọ́ jẹ́ lábáwá ṣùgbọ́n nǹkan tá a kẹ gbà lérò nù hadith yìí mọ́ àṣánà bíi ìtọ̀yìn mo ta gbà lérò ń bẹ̀ òun náà ní pé ẹni tá a bá fẹ́ lọ wọlé bá kọ́dà bọ́ jẹ́ foros nínú àwọn ahìrìgbẹ́má àwọn ẹni tó ṣe pé wọn ò kí ń ṣe mùsùlùmí ìmọ̀ àti gbàlùkáwà ní lọ́wọ́ wọn pé àjọ máa gbégbé àlàáfíà kò ní sí wàhálà yajibu al-istizanu minhu dandan ní gbígbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ọdọ̀ ni pé yẹn lọ wọlé bá pẹ̀lú èdè rẹ̀ nǹkan náà la ya'lamu al-arabiyyata tí ọba mi dì lọ́wọ́. àpẹẹrẹ ni ọgbọ́n yorùbá nídìí tọ́lá ti ṣe tẹ̀sílímù dán òun náà sọ pé ṣé á wọlé ni. torí tọ́lá wí àádìkọ́ni nígbà tó mọ̀ ọ̀dẹ̀ sí lọ́lé kéw ìyàwó máa wò yí pé àádùkù lùbọ̀ ọtí sálámù ọtí bọ̀ ọtí lọ́sà kọ́ fi hàn yí pé èèyàn gbà yọ̀ǹda nínú èdè Yorùbá tẹ́niyẹn gbọ́ nìyẹn ẹnu ọ̀nà àbáwọlé mi ti atúnfẹ́ gbà wọlé báyìí òní báàbò ńlá yóò gbúdẹ́ ahlu zimmati ìsẹ́lẹ̀ àwọn tí wọ́n ṣe ok báàbò ìdá kátàbà zimmi fọ̀sálàmù yọ̀rọ̀ dùn alẹ́ tí ẹni tí èsì mùsùlùmí bá kọ̀wé ọkọ̀ lẹ́tà sí i ọwọ́ asálámọ̀ níbẹ̀rẹ̀ lẹ́tà yẹn á dá lóhùn. حديث دوا على بليوني حدثنا يحيى بن بشر حدثنا يحيى بن بشر قال حدثنا الحكم بن مبارك قال حدثنا عباد هذا حدث ابن عباد بن عاصم الأحول عن أبي عثمان النهدي قال كتب أبو موسى إلى رهبان يسلم عليه في كتابه فقيل له أتسلم عليه وهو كافر قال إنه كتب إلي فسلم علي فرددت عليه. آه eléyìí ọjọ́ yóò ayé bí àníṣe ìsìnmí ẹni tá a ti bá ní àlùkáwà ni yàrá àhìlè zimá wípé àní gbógun tira wa àjọ máa gbégbé àlàáfíà ẹ̀yin náà má gbógun tù wá tó bá kọ̀wé sí ni tó sálámọ̀ sí di lẹ́tà yẹn ìyẹn náà máa dá lóhùn hadith yẹn náà ni wọn ni hadathana yahya bin bashar yahya bin bashar hadathana wi hadith wọn ni alḥakam bin mubarak. هنا ابن عباد يعني ابن عباد أراد عاصم الأحول أحول هذا أبي عثمان النهدي كان يعني أبو موسى رضي الله تعالى عنه أقوى ويسي آه، رهبان أبو موسى أقوى ويسي رهبان تدعي إيه؟ برهباني àwọn ìgbóhùn rò bẹ́ẹ̀ a lè lo fún jámọ́ a lè lè lo fún mọ́fàdì ìrànà rò bẹ́ẹ̀ nígbà mi a lè darí dáàbò fẹ́ rọ ìbò tí wọ́n máa jẹ́ mọ́fàdì <coughs> tí jámọ́ lọ jẹ́ rò bẹ́ẹ̀ a lè lè rò bẹ́ẹ̀ dágbà lérò òun náà ní kí náà ọ̀rọ̀ ìbò. àná Abu Musa wọn lọ sọ̀rọ̀ etí bẹ́ẹ̀ afáàsọ dìgbà ṣùgbọ́n yàtọ̀ ń bẹlẹ àárín kí ni ọ uh, al-ahbab wal-ruhban wọn làwọn tó nímọ̀ nínú wọn wà ruhban wọn làwọn tó ń ṣètọ́jú nínú wọn ẹ mọ̀ pé ẹni tí ẹni tó pa èèyàn náìtì náìn jẹ sọlọ bá wọn náà nìrọ̀ yìí ìyẹn ń ṣèjọ sí ìnáwó kò sí mọ́ ẹgbẹ́ àbáwọ̀ nípa mùsùlùmí fàrí lọ wọn ni ṣókùlù làílé ọ̀hún olómi mi ń tẹ̀síyẹ àkùbọ́lù nínú ẹ̀là ìbáadá dájá ìlànà mọ̀tàbọ̀ léla kéèyàn bí sí pẹ̀lú mọ̀ ọ̀sà ìlàyè pẹ̀lú mọ̀ kéèyàn wáyé fún mọ̀ òun lọ́lọ́lá ní wọn tá a máa rí lára ẹni tó bá ń payọ̀ lọ. sọ̀rọ̀ innal ibadata jahilan mutadallila. orí ìjọsìn kálẹ̀ mọ̀kàn bá ti ìsìnà náà gbogbo ẹ̀. wọn lè yí dẹ́ máa ń kanu tíraza náà yé tààlé mùtàálé ọ̀rí kọ́tà àlè wọn ní fasádùn kàbí irun alimu mutahasibu wa asibaru mini o jahilu mutalasi ìbàjẹ́ tó tóbi òun lẹni táwọn olùmọ̀ tó wà ń pa ọgbà ọlọ́pàá ẹ lè rí olè olè àbá àzìnà olè ní kẹfà mọ kíkárọ ọdún mọtòrúurú ni olè ní ẹ máa ti mú lídì ìṣẹ̀lẹ̀ fi hàn sànẹbí alimu mutahasibu lábẹ́ irùngbọ̀n ó lẹ̀ ń dá sí ìrìn àjò irùngbọ̀n yín àwọn àtòkò tó ké bọ́ màtòwọ́lẹ̀ káàkiri wọ́n lè pèpè lọ síbi sùkúrù pé fa àwọn obìnrin lẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n ní freedom ìbàjẹ́ tó tóbi òun ni àìlè mú mu ta àtìkù onímọ̀ tó yẹ pé ó dẹ̀ ń fa ọgbọ́n ọlọ́run yẹn àwọn ọ̀gá ìyá tó sùúrù tó lè tàtàkọ ẹ̀ lọ́dọ̀ yìí pé èèyàn ní kò sábò jáde lọ́rùn ọ̀pẹ nínú àwọn nǹkan tí kìíní yẹn sọ. Ìrẹsì tàwé ìlú ẹ̀ ó lé yín ó lè dọ̀rọ̀ ọ̀rùn márùn yẹn lójú. Wà á ti gbàrò mí ló jẹ́ ìlón mùsánẹ́sì. Èyí tó wá tóbi jù lẹ́ni táwọn òsì àtúntò já láì mọ̀ kan jẹ. Wọ́n lọ sí ẹrẹ́sì jọ́sìn. Lọ sí jọ́sìn. Bàbá láì mọ̀ kan, àlóhùn fẹ́ sí lọ́hùn ni, á láti ọba mọ̀gàmọ̀gàn wọn kàn lọ síbi tí wọn sì kú ajá sí wọn nìkan sọ̀rọ̀ nǹkan bá fẹ́ bẹ́ẹ̀. àkọ́kọ́ra ah, àtẹ́wò sọ́kọ́ra àti báwọn kòkòrò ìjú nà níyà o àwọn tó máa ń lọ sí sáré ṣùgbọ́n nígbà táwọn yẹn kẹ́ ti rí pé owó máa ń bẹ́ bí kíní ìfà. àrẹ à ah, sáré ìwọlé ọlọ́run ní à ah, ogún ọdún tó ti wà ń bẹ̀rẹ̀ tí bá ti rẹ̀ tó bá ti rẹ̀ lọ́run yóò rí bẹ́ẹ̀ wọ́n wàá mọ kú pàràbàtà kíní àdúgbò rà bàtà ìwé yìí táwọn àmọ́mù máa ń mọ ní wọ́n máa ń dólé lórí jọ yìí bì wọ́n ti sùhánà. ẹnìkan náà yà ó kí ah ọbẹ̀ máa ń bẹ́ bí kíní òun náà yà ajá kan ó kú báyìí wọ́n sọ̀rọ̀ àti ah, kíní yàn ọ̀yà mọ̀ kú bàtà bí ah, wòlíì kan ní bẹ́ẹ̀ bì láàdìlà àdìlà ẹ̀wọ̀n àyíbọ̀kì. tí ìmọ̀ ìmọ̀ tàwọn kílẹ̀ yẹn bẹ́ẹ̀ lọ sí sáré èdè àti yẹn yìí pé ọ̀rọ̀ tó bá pàtàkì lèyẹn sọ títí lè ṣe yẹn tẹnu mọ́ báyìí tó fi jáde láyé bẹ́ẹ̀ ká má fi nǹkan ìkejì ọlọ́run bá ìjọ lérí lọ́dọ̀ àdébí sọ́lọ́ àtàlà jáde láyé bá tẹnu wọn ni. ànígbèjì lè sá lọ́lọ́ kọ́ máa jẹ́ ti àwọn ẹni tí wọ́n mú sáré àwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run ọba wọn ní kíni wọ́n mú ní kòkòrò kalẹ̀ ọlọ́run mo máa ń wá sọ rẹ̀ láàbù má jẹ́ kí sáré mi ò di wá sáná yọ̀ọ̀láàdì sẹ́ni ọba ti kí wúyẹ ojú bẹ́ẹ̀ lọ́dọ̀ ànẹ́bí tó ti kọ́ gbogbo ọmọ ni tẹ́lẹ̀ yẹn wá sọ pé kó dàbọ̀ jẹ́ ni ọlọ́run kẹ kó má jàjà ni wàá ti bá rumi lù èyí tó tóbi ju ìbàjẹ́ tó nímọ̀ yẹn lọ mo ní jẹ́ èlò aláìmọ̀ àgùntà nẹ́sì ọlọ́run ti jọ sí. rẹ́rẹ́ lomi ọlọ́run máa sọ ọlọ́run ní òun máa sọ kalẹ̀ ní bá ní sọ́kàlà ní sọ pé ọlọ́run máa ń sọ kalẹ̀ ní dàkàtà mẹ́ta ìgbẹ̀yìn òru. ọ̀rẹ́jà pé tóun bá fẹ́ ṣe nẹ́fìlà àti ẹ̀rá yìí láti ìjọba ti sọ láti ìṣá ìta ní òdì bẹ̀rẹ̀. nígbà tí ó ti tó wọn àtàyè ẹ̀ òun tí ò ọrùn ní jẹ́bẹ̀ àwọn kí wọ́n lòrùn nígbà tọwọ́ ọmọdé tàgbà ń bọ́ wọn á lọ ká ẹsùn bọ̀ yóò rí pé wọ́n máa ń gba tọwọ́ àgbà náà. nígbà tí wọ́n bẹ tó gbólóso lẹ́yìn àkíyèrè nígbà fà wọ́n ti gbé ìjọba ẹlẹ̀ fún alágbájá àìmọ̀kan ni wọ́n ń pè bẹ́ẹ̀. ìgbà tó ń jó lùmọ̀. <coughs> ẹ̀yìn iṣẹ́ ìta ìkíni yóò ṣe o yóò gbé oorun sí ni iṣẹ́ ti oorun yóò gbé sí díẹ̀ òun náà máa bá lọ títí fá wọ́n bá tó bí aago mẹ́ta ń kọjá pọ̀ rẹ̀ ó yí hapun gbà ní yóò tẹ̀ wá lọ lọ́lọ́ gbé sọ láti mẹ́rin mọ̀ nìyẹn àfàwọn àlùkò mọ́ fi sínú ẹ̀dùn fẹlẹ́ àlàmì náà àbí ìmọ̀ àtọ́ni mímọ́ tó ń kọ́tọ́ ọlọ́run ya ṣé ìgbẹ́ nìkan fẹ́ ṣe ìbàjẹ́ báyìí òun ló dẹ̀ fi sẹ́ ni sẹ́yìn bá ní ọ̀tá ni sáwọn àfa lálùpọ̀ ó sì àwọn àbọ̀ ní kìtì pa tí wọ́n sì ká ẹgbẹ́ ọ̀tá àtọ́ni mímọ́ tó ṣe wípé ó ń kọ́tọ́ ọlọ́run ya àtàlẹ́ ìmọ̀kẹ́ tó ń ṣèjọ́sìn àwọn méjèèjì wàhálà tó tóbi wọ́n jẹ́ láyé lè <laughs> máa ń mi máa fi ìdí ni ìyẹn tàbí fẹ́ni bí bá ń wo àwòkọ́ṣe lára àfọ̀dárẹ̀ fẹ́ni tí ń wo àwòkọ́ṣe lára olódodo ló ń ṣe jọ̀dọ̀. ẹ̀gbọ́n ọlọ́sẹ̀lẹ̀ tí wọ́n máa wùjọ sọ̀rọ̀ bí ọlọ́sẹ̀lá orí rọ́ọ̀hìm níbi ìsúkú ìdàrẹ́ lòun ṣe ìjọsìn wọ́n mọ̀ wá tó bẹ̀ wá ń sùn ẹ̀rí pẹ́ kú papọ̀ ṣé ẹ̀kúkẹ́ ìyẹn ń jẹ tàbáyì ọ ọ àṣì o jẹ bàjẹ́ tó báyìí ọ sì sí lọ́rùn rárá ìranù lórí ìbàjì ìyẹn kàn wọ pẹ́kún ṣe déédéé ìgbà kan náà lùkẹ́kún tó nípa bẹ́ẹ̀ gbọ́dọ̀ àti lọ́rùn àfi débẹ̀ yẹn àyà rògbòbáàni yẹn bá ní rògbòbáàni o lè túmọ̀ kí ni o ẹlẹ́ tó máa mufrad. àwọn sọ pé yàtọ̀ ń bẹ láàrin al-ahbaru wal ruhban. báyìí pé ruhban ìyẹn ń ṣèjọsìn ìṣẹ́ láwọn tó bá ń ṣèjọsìn lọ́pọ̀lọpọ̀ nǹkan tí èyí sọ ara yẹn wọ́n máa fẹ́ ń sọ di ọ̀rẹ́ yẹn mo tí èsì àràmù wọ́n fẹ́ sọ di àràmù lọ́pọ̀lọpọ̀ wọ́n máa á sì bí ẹni pàmò làwọn bẹ̀rù ọlọ́run ọba jù. lápẹẹrẹ nísì wọn bá béèrè pé ẹni tó lọ fi wó haram tó fi ṣe hajj kẹyìn sọ fi hajj ó sahih lakin alayhi alif wọn ni a wọn àti tẹ̀ ń ṣe ìyá àwọn ọ̀fẹ́ o tó àwọn wá sí wò ní tí káwọn èèyàn máa lọ gbórí èèyàn ni tọ́ni orí èèyàn nìyẹn máa fi ń kówó jọ tí káwọn èèyàn máa lọ tọ́tí ni tí wọ́n ní ọtọ́ sí tẹ́lẹ̀ bò tẹ́ lọ sí hajj títí àwọn yàrá lọ sí òǹtẹ́ẹ̀lì ni wọ́n máa fi kárùwà ńbẹ tí wọ́n ní òṣèlè ní tẹ́lẹ̀ kò fi kówó jọ títí àwọn yàrá lọ gba rìbá bẹ́ẹ̀ ni wọ́n ní òṣè yẹn tẹ́lẹ̀ tó ẹni tó máa gbọ́n máa sọ sí ah ẹ̀rọ àwọn afáàlùsọ rẹ̀ ń gba gbogbo nkẹjẹ́ o ń gba gbogbo nkẹjẹ́ o níwọ̀n tá a ní ká sin àwọn yẹn lọ́wọ́ nípa rẹ̀ wọ́n bá ní ájí ọ̀tọ̀ ń bẹ ṣùgbọ́n ẹ̀sẹ̀ ń bẹ ní ọrùn rẹ̀ àmọ́ ní àyíníyà <laughs>

mọ́ká fi tara káfẹ́ fi tara wí ike bóun àti wà bí báyìí lórí pé ẹ̀ẹ́dẹ̀ rí ọ̀rẹ́ nínú àwọn olùmọ́wá mọ́sálà ni ẹ̀wọ̀ ọlọ́jọ́ sátọ̀dé àrùn ọdún sátọ̀dé ọba bọ́ sí yọmọ àṣùrà ẹlòmí ọmọ atara kò hìrì hìrì àwọn àfa yọmọ bàbá nǹkan jẹ́ o àwọn ẹ̀kẹ́ lọ́dún ó mà ní kásímágà kìíní gan. àwọn tó dúró níjọsìn. alẹ́ ti gẹ́ ká ká ní sọ̀sẹ̀ láǹfààdúró ohun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí ǹgbọ́ wa sọ fún mẹ́mẹ́ tó tó wá sọ wípé ìgbọ́dọ̀ gba àwọn ẹjọ́ sátọ̀dẹ̀ àfi ohun tó bá jẹ́ ọ̀ràn yẹn fún yín lókun kódà tẹ́ ẹ̀ bá tún rọ́gbọ́n tẹ́ da yẹ́nyẹ́ láti da epo kí lọ jẹ. olùmọ̀ọ́sọ̀ ni ọkàn rẹ̀ ọba rẹ̀ bí ìwọ̀n tó dàbí lójú. alẹ́ tíkẹ́tíkẹ́ àdìsí tó gbádùn ni kò ní wàhálà nínú táwọn kẹ́sì àbọ̀lẹ̀ àbíkọ̀lẹ̀ ṣùgbọ́n tó ń jójọ sùn ìbànújẹ́ òde bá ká ah, ra àwọn àfa òdìlé ó máa ń fi àwọn yẹn lọ́nà bá ó ah, máa ń fi àwọn yẹn lọ́nà àwọn ẹjọ́ kínní ìjọ àṣúra wọ́n máa ní wọ́n má tún gbà tí wọ́n ní wọ́n má gbà ní àbí bá bọ́ sátọ̀dé èyí sáré ọ̀rẹ́ yẹn nígbà tó sọ̀sọ́ lágbóni ẹgbà rẹ̀ àṣúra rẹ̀ lókè náà má gbà tó bá bọ́ sátọ̀dé onímọ̀ mo wì ọkàn ká ah, mo ní mo gbẹ́sẹ̀ lè mo ní ìjọsìn òun yọ farajẹ yẹn ní bí bàbá yìí dá wà lálẹ́ o lọ́wọ́ ẹ̀ lọ ń jọ nígbà tẹ́ ní pààyàn tó dórí fún kẹ̀dínlọ́gọ́rùn oníjọsìn yàtọ̀ láàrin oníjọsìn àti ẹni tó ń ó ní ìwọ oníjọsìn àwọn ọdẹ tọ́ka pé sáà àfa àti ilẹ̀ oníjọsìn tọ́ka ẹ̀ àti gbogbo nǹkan pàtàkì lẹ́mìí tí wọ́n yàn tó ẹnìkan máa fi ní kọ̀dá ọkọ̀ òun ó ti di ninety nine yẹn tó ti pa báyìí ẹ̀mí ninety nine tọwọ́ ẹ̀ bọ̀ yẹn ló ti pa sórí ẹ̀rọ àforíjì ọlọ́run àwọn ẹ̀yọ̀ kẹ̀kẹ́ Hmm? ẹ o lè òun kẹ́ wá lọ́sẹ̀lẹ̀ sí ìwọ lè wá lọ sọ̀rọ̀ fún nírò bànújẹ́ ọba pàpàkù ó kù fìfí ọgọ́rùn-ún kò ní sẹ́ẹ̀ máa ṣe wàhálà mọ́kàndínlọ́gọ́rùn-ún yẹn ẹni pé nọ́mbà yóò ti pọ̀ jù bí kẹ́kọ̀ọ́ pé náìtì náì tí ọ̀pọ̀ ni sísè àtù ọ̀sẹ̀ sàyínà ó ti pọ̀ jù tàbí mí àtù ìlà ó ti pọ̀ jù kọ́kẹ́ wí bí àrá ni ó sì kọ́ ní kìtá bàtà yóò di òní mí à ó yẹ pé ara fẹ́ ta péré ní ọjà ni bẹ́ẹ̀. wọ́n bá bẹ̀rẹ̀ ló ní mọ̀ wọ́n tọ́ka ẹ̀sẹ̀ tó jẹ́ olùmọ̀ ẹ lọ wo àdéhùn yẹn rárá kọ papọ̀ mọ́ra wọn. gbọ́dọ̀dọ̀ olùmọ̀ ẹnìkan máa ti nìyí. wọ́n máa dèèyàn ọgọ́rùn-ún tó ti pa báyìí. ìjọlẹ̀ ráforíjọ lọ yẹn ní mẹ́nẹ̀ yóò rí à ọ̀rọ̀ ọjọ́ ìyàtọ̀ ìkọ́gọ́rùn-ún tẹ́lẹ̀ tí wọ́n lóhùn òní rẹ̀ wá kọ́gọ́rùn-ún ọ̀dà ọ̀nà òní ọ̀gbà rí ìlú tó wà ìlú bí ni ó kó ń bẹ̀ kọ́ lọ bòmí. ẹ̀wọ̀n ní ìdílé yìí ṣe gbogbo àrọ̀ ọ̀gùn gan ó jẹ́ ẹlòmíì yóò ti dá tọ́lá wà ní mẹ̀ẹ́dúgùrì àtàdámáwá. ètò òun náà bá rẹ́ nìkan kó tó mú un kẹlẹ̀ òun náà mú kẹlẹ̀ nítorí kan wà nípò ìṣàmọ̀ sí nkẹ́fẹ́ tó ṣe kí ni ọ tó ti ṣẹlẹ̀. ìrẹ̀ lọ ṣẹlẹ̀ sẹ́ni yìí ẹ wo bí irú sẹ́yìn ní ìsìn sẹ́yìn kan bá jàjà kú báyìí gbogbo sẹ́yìn ó ṣe ní sẹ́ẹ̀ wọ́n àgàgà bó ṣe pé gbọ̀n wọn fi tó ń tọ̀. àwọn ọ̀sẹ̀ wọn ṣe ní nígbà wọn bẹ gbé bọ̀ tó di kẹ́ù. ẹnì kẹjáde láyé gbogbo ọjà kẹni rọ́rọ́rọ́ ìgbó ni lùgbà àwòrán làwọn wọn. kí ló fà á nítorí pé rúǹkẹ́ bí ọ̀gbájúmọ̀ bíbáyìí wọn bẹ ti jẹjẹ bẹ́ẹ̀ ní bẹtiru adamawa ni o bọrù lóni o àwọn ìlú wọ̀nyẹn gba tí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn dẹ̀ sì gbajú wọn bẹ. pẹ̀lú mi èsè boko gan kọ́ bá jẹ boko gan gan lọ́wọ́ bá rẹ nìkan tó fẹ́ ṣe pálapàla kẹ fún rẹ náà ni ó mú bá rẹ yọ sọ fún òsì ti gilasi náà ni òjì bẹ́ẹ̀ lọ tòtòrí nǹkan bẹ́ẹ̀ gbajúmọ̀ kọ́ lọ́dún tó ń bá wọn jáde lónìí àwọn méjì mọ̀ pàǹgà tí ti dé yọkẹ́ wí bí pọ́pá òkété àbọ̀pá Eh, ọ̀yà yóò ti sọ ọ́ nìyẹn tiẹ̀ nígbà tó níbẹ̀ ń bí tọ́ wáyé ibi tí ẹ̀sẹ̀ ìpànìyàn gbajúmọ̀ ni kó ń bẹ̀ lọ sáàyè báyìí báyìí ọmọ àlọ́ sí lọ́hùn bẹ́ẹ̀ láàrin ìgbà tí sì ń lọ ńkọ́ ọlọ́jọ́ ti dé nìyẹn wàá pé mọ̀lẹ́kà àti àti mọ̀lẹ́kà yà ńkọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde èmi ní gbé wọn lóògbé mọ̀lẹ́kà yà sọ pé eléyìí ò ló ti pa ẹ̀yẹ́ lòun ti gbọ́ ohun tó wí ṣùgbọ́n ńlọ wa foríjì ọlọ́run tọ́lọ́run ló wọ̀ foríjì yẹn mọ́ni. bí kan ti padà sọ kalẹ̀ nìyẹn bí yẹn wá parí pàǹpà yẹn ìjọdẹ̀já wọn torí mo má jẹ̀mú tútù bá ní pé kí yẹn tètè sáré tara pàpà lọ́ọ́ wá foríjì ọlọ́run. só yára àbí ò yára ó dẹ̀ wá yára kò yára ọlọ́run láwọn fẹ́ pàṣẹ fúnlẹ̀ nìkan ya ilẹ̀ ibi tí ń lọ kó súná ibi tó ti kó kó jìnnà ọba padà di pé ibi tí ń lọ súnmọ́ ọba di pé mọ̀láìkà ṣẹlẹ̀. sọ àwọn tó ń ṣèjọ sí gbogbo nǹkan ọ̀sà kan lé kankan náà ni kẹ́tí èsì aráàmù báyìí wọ́n gbé ní aráàmù òun là bá ẹ ní orin tó máa ń lọ fi ti ṣàfẹ́ àmọ́ bóun lọ́kọ́ tí wàá tó ń gbé ní díwájú ìmọ̀ mi ṣàfẹ́ wọ́n ní fàkíhà ọmọ ọ̀tún ìyá ọ̀kún lẹ́sà wá àṣìdá wáyé ni wà hàkìláì ìyá ka àrùn sọ wọ́n ní fàkíhà jẹ́ni tó nímọ̀ ọ̀tún ìyá ìwọ́n sọ pé kọjá súnfì mú irú èyí náà ń ṣe ìyá àwọn ẹni ní ọmọ òun ti irú èyí táwọn eléyìí ń ṣe nísìnyí ìjà níyà ni kọ̀díríyà ni wọ́n náà ṣùgbọ́n wọ́n mọ àwọn ọ̀kẹ́ tí wọ́n máa ń sọ pé ti zoro tí wọ́n láwọn ti bá dà òun làwọn gbà lérò tí wọ́n bá ń wíṣọ fìyà òun lè máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n lè ní ìbùrùsẹ́ mi àgbọ̀ pé ẹ mẹ́ta làwọn tún fi jẹ́ síbẹ̀ náà rẹ̀ mọ̀ wá láì bẹ́ẹ̀. wọ́n lè ní ọ̀gá àwọn níbi ìlànà ẹ̀sùn fi ìbùrùsẹ́ mi àní à. tìrẹsì lálùsùn náà ní àwọn gẹ́gẹ́ bábá lálùsùn náà torí ọ̀gá àwọn gẹ́gẹ́ Ibn Taymiyyah ni ẹ̀gbọ́n bí Ibn Taymiyyah wí nù Majmu' Fatawa ni ibi àdìsẹ àwọn tó fi mẹ́ta àwọn pin sí àwọn kan bẹ sabiqu bil khairat àwọn kan bẹ wọn wà tó wọn súnmọ́ sí àwọn kan aláṣẹ ètò alóòótọ́ ni o ṣùgbọ́n èèyàn ni Ibn Taymiyyah rahimahullahu ta'ala lẹ́yìn náà ni pé àwùjọ wọn tí wọ́n wúwo àwọn ènìyàn wọ́n ní àtàjẹ wọ́n ní sófin wọ́n sì takò sí ìbáàdà ní ìsìlá yẹn ti jáde nínú kálá ní sheikh muslim arọ́símọ́ fún wọn kò sí ara lẹ́yìn tàbí àná ó ṣe jẹ́ ààbò sílẹ̀ táwọn tí wọ́n ti sírò ara wọn sínú wọn. wọ́n á yẹ fẹ́rẹ́ pé èmi gángan àná mo tàṣọ wí tí wọ́n wí bẹ́ẹ̀ á rí i pé wọ́n wí bẹ́ẹ̀. sọ àfáà yìí náà wá wí ìyẹn ń ṣe wá ń rí ibù gan tí ọ̀la ti túmọ̀ báwa ti fẹ́ tù í. wọn ni wọn mú ṣáfẹ́ yìí nínú àwọn afa ahli sunna ni wọn gbogbo àwọn àyè mọ̀nà rẹ̀ ni ahli sunna sọlá wọn sọ pé ìdá sọ àlìhàdí fọwọ́ àmọ́ àlìhàdí mọ́mú ṣàfihàn rẹ̀ sínú fọlọ́ tètè àdé dìde ti gbádùn báyìí lánàá mi mọ́lọ́wọ́ sọ pé fàkì àwọn ọ̀ṣun fìyà ọ̀gbọ́n láìsà wá ìdá jẹ́ni tí ó nímọ̀ kò tó wá jẹ́ sòfìyà yóò sì máa yọ àní pé sòfì ìyá ọjọ́ ẹni tí wọ́n máa jọ sí ẹni pé kò ní tẹ̀sùbà tẹ̀sùbà àbò tẹ̀sùbà àtàwọn kiri yóò ní ẹ̀fà ìbáwọn àwọn ẹlẹ́sìn bòzíyà àwọn tó ń ti budaisì àwọn lọ ní náà kò sínú pèlè ọ̀rọ̀ Islam wà yìí rárá kò sínú ìlànà mùsùlùmí láti máa mú tẹ̀sùbà dání àwọn tó ń ní wò sí ń ṣe mùsùlùmí ìwọ lọ sí ẹ̀yìn kínní tabatinẹ kò ní àtòrí ọgbà lọ́wọ́ wọn bẹ ọkàn lọ́wọ́ abalẹ bí àti kẹkẹ náà jọ ní àtàwọn tabatinẹ kò ọgbà bẹ níbi tí wọn ti tí wọn máa ń fẹsẹ̀ rìn bẹ tí wọn wọ bàtà wọ bẹ ọgbà tó bá débẹ̀. wọn ni wàá ní wàhákì lẹ́hìn ìyáàgà àǹfà pàápàá Ọlọ́run ìwà Ọlọ́run mo fi ń búra mi ń ṣe kìlọ̀kìlọ̀ fún ọ ni wọn. ọ̀dọ́ alẹ́ jà kọ́ ọ̀sẹ̀ yẹn láàmú yẹn tó kọ́ lóko ọ̀tún kọ́ ó ní eléyìí tó nímọ̀ sí ìjọsìn ẹ̀mí rẹ̀ máa le ọkàn pé méjèèjì la ní ó nímọ̀ ṣùgbọ́n kì í sí lọ́hùn ẹ̀mí rẹ̀ máa máa le ó sì ń dé ọkàn rẹ̀ ò lè tọ́bẹ̀rù ọlọ́run ọba o wàhálà àjàhó lò kàìfà gólíjà àlè yà fún lọ olódò wà nílé olódò àdínì ọlọ́run jọ́sìn kò sí mọ̀kẹ́ta fún nínú nǹkan wọn ọ̀dà bóò ni ẹni tó jẹ́ olódò ti fẹ́ dà kò lè dà yọ bàjẹ́ tí ó sì ní wá pátá àwọn ọdún yẹn ó fi hàn pé méjèèjì ni wọ́n fi hàn pé kò sí ohun tí ń sọ ju pé àlẹ́ àìlú wọn lè àmọ̀ lọ ọ́ nímọ̀ ó lò ní ọ́ nímọ̀ nípa ẹ̀sìn ó sì máa fi lọ́wọ́ téèyàn bá nímọ̀ nípa ẹ̀sìn tí ò sí lọ́hùn ọkàn rẹ̀ ó lè tọ́rọ òun ni wọ́n máa tọ́ ọkọ̀ gbẹ̀ lójú yọ̀rọ̀ ọlọ́run ni wọ́n kẹ́ máa sọ ṣeréṣeré ní lẹ́yìn ọ̀rẹ́ ká eléyìí ọ̀bẹ̀ rọ ọlọ́run ara ń tòótọ́ nǹkan tó rinlẹ̀ ní ìgbà fojú rénà rẹ̀ wọ́n lè fẹnu lẹ́gbẹ̀rẹ̀ wí ẹ̀wà rẹ̀ ní jọ́sì tó wọ̀n ní mọ̀ǹtẹ̀ ṣe ọ bàjẹ́ ń tẹ̀ ni wọ́n kẹ́ máa bàjẹ́ lọ ní tí fi sùn jù. só nípa bẹ́ẹ̀ níbo la ti wá lọ. wọ́n ní látọ̀dọ̀ àbí Usman ibn Hadi wọ́n ní Abu Musa al-Ash'ari ọ̀kọ̀wé sí dìkọ́ọ̀d àbí rahdan afasọ́t tó ti bóun jọ́sìn jẹ. yusallimu alayhi fi kitabihi ọwọ́ sálámù ti ń bi lẹ́tà yìí. faqila lahu wọ́n wá sọ fún Abu Musa ká ládùúgbò bẹ́ẹ̀ ṣe bá nẹ́bì gbé tó yìí ẹ̀kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ eléyìí lọ́dọ̀ rẹ̀ ni àtúnṣẹ́lẹ̀mọ̀ àléyìn wọn wà káfíọ́ wàá máa sálámọ̀ sí ndọ́dẹ̀ jáde pé kékeré lẹ́nìí bẹ́ẹ̀ ni wọ́n làá fáwọn adáhùn pé ẹnìnàbù kátàbà ìlẹ́yìá ọ̀sálámọ̀ àléyìn ọkọ̀wé sí mi ni ó sì ṣe kí ni ọ ọ̀sálámọ̀ sí mi ọ̀rọ̀ dájú àléyìn èmi náà wá dé sí sálámọ̀ rẹ̀ padà ẹ̀rí àgbọ̀yẹ̀ ọ̀kadà mọ́nú hadith yẹn náà ni pé. إباحة رد السلام إذا سلم النصراني أو الذمي بالمثل تفسر لا dáhùn sálámà nígbà tí kọrin yó àbí àwọn ẹlẹ́sìn mi náà àwọn tó ní fìlà méjèèjì yẹn tí wọ́n bá sálámà sí ni kéèyàn sa tí wọ́n bí wọ́n ti sà ọ̀bọ̀díẹ́ sílámù yẹn bá pàǹtì ó wí náà. wọ́n jẹ́ ọba ti sáǹdì wà álé ajáde lẹ́yìn ni wọ́n ti Ibn Qayyim rahimahullah ta'ala tí wọ́n fi mọ́rọ̀ wáyé pé tí wọ́n bá sálámọ̀ sí dáadáa ìdáhùn dáadáa ẹ̀rí torí sáńdù hadith yìí ó múlẹ́gẹ̀ ọdẹ wà ní oṣù nínú kíni àṣìlẹ̀sílẹ̀ tó sàhíhà العلامة محمد ناصر الدين الألباني رحمه الله تعالى إنه بس سلام على ربيعنا صدام ولا لا ابن القيم ويبا ولو أن فتوى العقيدة وأركان الإسلام ابن المسلمين رحمه الله تعالى وبدي ينسي òkè ṣe bọ́lọ̀ takora wọn pé ànábì sọ̀rọ̀ kan ọ̀tọ̀ ní táwọn eléyìí wí là àti súnà àwọn sọ̀hábà súnà ànábì ni ọ̀yà sọ̀sẹ́ra wọn nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ ànábì ni pé tó bá ta dáadáa ẹ̀jẹ̀ àwọn ọ̀jẹ̀ ló ní ọ̀sà dáadáa torí tí wọ́n bá tẹ́lá ànábì ọ̀sọ̀ sáàmù àlékà ni wọ́n wí àsáàmù bìmọ̀nà lọ́wọ́ ikú o ọba jẹ́ tirẹ̀ ẹ̀nẹ́bí. ẹ̀rí wọ́n máa ń wí fún tí wọ́n bá ti rí i. ìjíṣẹ́ ọlọ́run ọba náà lọ́sọ̀rọ̀ àlékún. ẹ̀rí pé kí ni ẹ̀dùn ìyàwó àyìnṣà obìnrin máa ń gbára kágàlà ó fi sọ pé a ah! ikú máa jẹ́ sí náà wà àlékún láàánà. èpè ọjà rẹ̀ ọlọ́run gbé yín jìnnà sáànù rẹ̀. ẹ̀rí bá àmọ́ ó ti jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ìgbọ́ wọn rí mi àyíwọ́ náà ẹ̀ka gbọ́ ohun tèmi náà fi dáhùn láyé pé mo tún tún ọ̀rọ̀ yẹn sọ àti wí mí báyìí rí ìgbà àlòsùn ni ò lè rí bákan náà èèyàn rẹ̀ ni bí ó lè tó tó sàlàfíà yóò lè lómi ò ti rọ̀ ọlọ́run bá a ti máa wà ní ẹ bó ti dágbà àwọn tó jó ń bí dáná ẹni èmi ò lè nu wọn èmi ọ̀rọ̀ nu wọn ẹni pé anabi sallallahu alaihi wasallam bí wọn ṣe tún sí wa ọdẹ yanni yanni aṣẹ ìbẹ́ẹ̀tì nùbú wa ẹni tó ló sẹ̀mí lé ìjà nẹ́bí ẹtú wo tí wọ́n ti wọ́n ti mú ọ̀rọ̀ ẹni kó jíṣẹ́ ọlọ́run gẹ ló tó àṣà àṣẹjà pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sẹ́yìn ọ̀gbọ́n náà àìgbọ́n náà ti gbọ́ wọ́n tún fẹ́ pè fún fún mọ́ èyí ti bẹ́ lára rẹ̀ èyí ti tó. sọ nípa bẹ́ẹ̀ náà dàbá wọlé mi láti wọlé sí òun ni pé láàyè òbúdà o àlùbí mẹ́tí bí sálà àwọn àlùbí máa àgbọ̀dọ̀ kọ́kọ́ sálámà sí wọn. wọ́n ti xàtàkà ní Ahmed. حدثنا أحمد قال حدثنا محمد بن عن يزيد بن ابي خباز بن حبيب عن مسعد عن ابي بكر الانصاري عن النبي صلى الله عليه وسلم قال اني راكب غدا الى يهود نعم الى يهودا ولا تدعوهم بالسلام ولا تبدعوهم بالسلام ولا تبدعوهم نعم ولا تبدعوهم بالسلام فإذا سلم عليكم فقولوا وعليكم آه أنا أعقل بين سلام بلا يهود أنا جيو أنا حدثنا أحمد بن خالد أحمد وما خالد هو حديث بن محمد بن إسحاق فقال يزيد بن أبي حبيب لقد مرتد لقد أبي بكر الغفاري قال وعلى النبي صلى الله عليه وسلم قال إني راكب غدا ìlà yehud lọ́la màá gùn kan lọ bá àwọn yehud fọlá tẹ̀bùdà òhun bí sálàm ẹ̀yin ẹ̀ má kọ́kọ́ sálámù sí wọn fàyídà sálámù àlẹ́kùm tí wọ́n bá wá sálámù sí fọkúlù wà àlẹ́kùm kẹ́yìn náà yà dáhùn ló ń pè wà àlẹ́kùm ìwọ̀n tẹ̀ wí kọ́ máa jẹ́ tìyín hadithi ọjà lè ti ń kọ̀ fún ni pé aláwọn bàkàtà bíà bóyá àwọn ọkùnrin yóò ní àbáwọn jù náà ni o èèyàn gbọ́dọ̀ pinlẹ̀ sálámọ̀ sí wọn nítorí pé sálámọ̀ sí wọn yẹn yóò máa jẹ́ àìzáàzán lọ́hùn ìyẹn ń yìí fún wọn. ọlọ́run ọba àlejò aládọ̀sọ yìí pé wà lílà ilẹ̀ àìzátó wà lẹ́rọ súnmọ́lìhì wà lè mọ́ nínú nísàtúmọ̀ náà ti kù. ọlọ́run òun ló ní ògo òun ló ní lẹ́yìn náà ọlọ́run ló ní òjíṣẹ́ rẹ̀ náà tún ní àtàwọn onígbàgbọ́ òdodo àtẹnu ẹ̀fẹ́ làwọn ẹnìyẹn kéèyàn wá kọ́kọ́ sálámù sí yẹn àtàbíyìn ló ń tọ̀ mo ìwà sẹ́ni ẹni ẹ̀sẹ̀ ni wọ́n nítorí pé wọ́n mọ́ ọlọ́run lọ́lọ́run ẹ̀rí bákan náà àgbáyé tá a bá nù xalif yẹn ká máa rí i pé wujubu raddi ala tahiyyatihim bi alaykum dandan dídá wọn lóhùn sálámà pẹ̀lú alaykum nìkan wa alaykum wọn ni wọn tó fà ní nù wọn ẹni sọ pé asaamu alayka ọ̀rẹ́ diri kẹsẹ̀ fàdí sí ń takora wọn àwọn elégbè pọ̀ nù wọn tí wọ́n sọ pé ikú kan máa jẹ́ tiẹ̀ nítorí àwọn sọ̀tà lákòókò ti gẹ́ẹ̀tì wọn pé pé wọ́n máa ń tẹ́ ọ̀dà yìí náà wípé tó wà á lè kó báyìí pé mútẹ́ ìwúyẹn náà da èyí náà máa bá lọ kó máa jẹ́ dín náà wọ́n ní bó ti wá nù hadith abdullahi ibn umar ibi fa innahu yaqulu ahaduhum assalamu alayka torí kọ́ ọ̀kan nú àwọn bàkàtà bí àyẹn wọn ò ní sálámù kí ọ dáadáa ìpè ni wọ́n wọ̀ lẹ́yìn ní òbí adáhùn pé wa alaykum ẹlẹ́mìí lẹ́nà sáà lẹ́kùn àyọ̀ kí sàlẹ́mù lẹ́kùn ẹ̀dá kò sí sàlẹ́mù àlẹ́lẹ́ nígbà tí wọn náà ti gbọ́ tó ti wí ikú yẹn wà lẹ́kùn mi lórí mi ọmọ ohun tí wọn padà lọ já sí sàlẹ́mù lẹ́kùn ṣé dandan ni kò sá ni pé ká káàárọ̀ bó sọ pé wọ́n ká ni. hadith mi tó dúwà lábẹ́ pé ká má pilẹ̀ sálámù sí wọn. wọn ni حدثنا ابن السلام قال اخبرنا يحيى بن واضح عن ابن الشهاب مثله وزاد سميت النبي صلى الله عليه وسلم نعم حدثنا موسى قال حدثنا وهيب قال حدثنا سهيل عن ابي عن ابي هريره رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال أهل الكتاب لا تبدأوهم بالسلام وتطلعوهم إلى أضيق الطريق. هاي أنا حدثني موسى موسى وحديثي هو أنا حدثني وهيب وهيب زوجي سهيل زوجي عن أبي عن أبي هريرة رضي الله تعالى عنه ولو إيوالا النبي صلى الله عليه وسلم òní ahlul kitab bẹ́ẹ̀ ráwọn bàkàtà bíyà àwọn tó ní tírà min al-yahudi wan nasara àwọn làwọn fáwọn bàtà wà lópe ahlul kitab àwọn yàwọn pèlè al-kitabiyun. àwọn òsì ń bẹ̀ o àwọn ìpè wọn ní ahlul kitab bí ṣé wòye ṣe bẹ́ẹ̀ ń àwọn ọkọ àwọn yẹn ni àwọn ahlul kitab àwọn ní tírà àwọn Júù wọn là nẹbi sallallahu alayhi wa sallam wọn ní sẹrí àwọn bàkàtà bíyà ládọgba ohun bí sara ẹrí àwọn kọkùnrin lẹ sálámọ sí wọn wọn ti tọrọ ọhún ila adiyaqi tariq ìyẹn ní ife ẹ máa taari wọn síbi yàní ibi tọ́nà fún ẹ máa tì wọ́n sí kí ni bá pa yín pọ̀. tí wọ́n síbi lọ́nà fún mọ́ gidigidi yẹn ni pé ẹgbẹ́ ni ẹjẹ́ wọn bọ́ sí ẹgbẹ́ ọ̀nà ẹ má jẹ́ wọ́n rìn láàrin ọ̀nà. láti lè fi ọlá Islam hàn àti pé Islam ló ti lékè Islam lọ ga nǹkan mi borí rẹ̀ àwọn máa ń yẹn bó ṣe wọ́n ẹ̀yàn máa lọ ṣe pàlàpàlà àwọn ní ẹjẹ́ kí wọ́n bọ́ sí kinní kó rìn dáadáa láàrin ọ̀nà káwọn bọ́ sí ẹgbẹ́ ọ̀nà ìyẹn islamic state ìsọdọ̀ wa ń bí báyìí ọbẹ̀ iná ẹ̀wò. mọ̀ pé arákùnrin kejì ní gbogbo nàìjíríà tán fara wọn ni. ọ̀dẹ̀ ẹ̀mọ́ kẹ̀kẹ́ sáwọn eléyìí lọ́ọ́ lọ́ọ́ sí sáà ẹ̀ẹ́dẹ́gbẹ́ òkiri àfihàn ọkàn ńláńlá nù àbò arákùnrin kejì ní gbogbo kíni ọ èèyàn lè bí máa ẹ̀bí ògiri o bí tẹ́lẹ̀ omi ti máa ń fi súnlẹ̀ tiẹ̀ lónìí mi abarakùnrin kejì gbogbo ọyọ sí aláìyàn ọkàn àwòkù àbárárùnkùnrin kẹta gbogbo ọyọ sì ni òun lọ́sọ̀ kó sì mẹ́jọ kiri ẹ̀hún pé èèyàn tẹ̀ àwọn tí wọn kọ́ sọ pé èèyàn káì àwọn ẹni tí wọ́n wà lẹ́yìn arákùnrin kẹta àtẹjọjọ mọ̀ yága ni wọ́n yẹ káì á àwọn ẹ̀ lọ súnà ẹ̀ báyìí tó ìyẹn níbi tó ti pé ọjọ́ Islamic State ibi tó yẹ pé ìjọba ẹ̀sìn ni wọ́n ń ṣe gbé ní ọ òun ni wọ́n ń lò níbẹ̀ láti lè máa fi ọlá ìsìláàmù ṣùgbọ́n wọn náà wọ́n yẹ pé bí àwọn arákùnrin kejì àtàwọn yẹn bẹ́ẹ̀ ni wọ́n lọ jọ́gà rẹ̀ tó yẹ kó sáàpù ẹ̀ ní ti oníjọ́ wa bẹ́ẹ̀ ló fi lọ gbé síbẹ̀ bá gbé lẹ́bi ọba ni o wọ́n lọ sí ẹ̀sà kankan fẹ́ni tí ọmọ ọlọ́run ẹ gbogbo ẹ̀yin fẹ́ lọ́gà bó lẹ́sẹ̀ á jì báyìí ẹ lọ́gà kejì òní ṣe pẹ́pẹ́ fúrú kẹ̀kẹ́ ọyẹ kọ́ bá sáfù ẹ̀ ní tìlí ńdòdọ́ owó gbà òní sí ńdòdọ́ yọ sáré ọ ọ̀gbẹ́lẹ̀ mọ̀tọ́ ọba rí pé sẹ́lẹ̀ bọ́ lọ́wọ́ láti mi tó ní ọlá ni mùsùlùmí sì gbọ́dọ̀ máa lékè kò wà ní rẹ́yìn rẹ́yìn ẹlòmíì wà ní wà lọ. àwọn ti fẹ́ mú lẹ́ni tí wọ́n máa sàpọ́nlé òwú gẹ́gẹ́ máa yẹ pé rárá rẹ̀ láwọn fi ti tìjọba wa ẹ má jẹ́ àwọn àti bẹ́ẹ̀ mọ́ lómi lè bá rẹ̀ ní sùn ọ̀kan náà ọmọ ìyá lọ́yọ̀ lọ́lọ́ sùn ọmọ òbí ẹ̀ńpáwà ni wọ́n gbà èyí tí aláṣẹ wa ń sìn wọ́n bá lọ sàgbájú obìnrin kan lóun lọ́gà sùn primary fa wọ́n fi wọ̀ lẹ́ẹ̀kì dírẹ́sì táà ní wọ́n sí wọ́n lè buhari ló gbà mí lọ sọ fún buhari. ìgbà tí wọ́n fẹ́ bá mú lé wọ́n padà bẹ̀bẹ̀ ni. islam lọ máa wà náà ní wíńtà àwọn ọmọ yìí gé fa máa jà náà ló ti kí àná ah, gé ah. lórí wọn ti lónìí ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ọládé ẹ ìgbòrí yẹn ẹ ọgbọ́dọ̀ síbi kínní. ẹ̀wọ̀n tí wọ́n ní bàbá ọba àtẹ̀yìn kẹ́ wọ́n kẹ̀dí sọ pé kọkọjá iléeṣẹ́ àti kí ló ní wọ́n ní bàbá rí kọkọjá kí ni wọ́n pè bàbá ní kó sọ̀kalẹ̀ sí kínní kan o ẹjọ́ sọ̀kalẹ̀ sí kínní kan o wọ́n ní bàbá ń wí ńjọ́ tí wọ́n yẹjọ́ ọ̀rọ̀ wò sákúlà wo ló sọ síbi báyìí ni ìborí obìnrin ọ̀sùn wọ́n bá mú kan náà àwọn ọmọ mi ìyẹn sì lé díẹ̀ lọ́lọ́ bá wọn gbà wọn ni wọ́n gbé o ẹ̀gbọ́n ló dé àìwò. ẹ̀rí ọ̀rọ̀ yẹn jẹ́ ọmọ nílẹ̀kùn yìí o ẹ̀wọ̀n pé jẹ́jẹ́ níbo rí jókòó tí wọ́n ló ń sukù tẹ́lẹ̀ tọ́padà di pé wọ́n ń lò lẹ́sìn. nínú yìí yẹ má jọ padà jẹ tó ní àfàkìlẹ̀ bẹ́ẹ̀ òní kéwù ni àtìgbọ́ bí yẹn ti máa ń ṣe nìyẹn àwọn ọmọ mi fẹ́ kọ wáìkì lọ́dọ̀ wọn nídìí orí kẹ́nìkì ọ̀sọ̀ kò sí lọ́gẹ̀rún rẹ lọ́ọ́ gẹ̀rún fún kìnnì. tó ọ̀pọ̀lọpọ̀ wa ò ní fẹ́ fara hàn nǹkan ní òní jẹ́ wàhálà yẹn. àwọn nílá máa ń fi bí ọ̀dọ̀ yọ bí èdà rẹ̀ máa ń ga. sẹ́ni dáa ti wò pé ìyàwó àròjù ló dàwé sùnì tó dẹ̀ ti ń ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ òsì báyìí. àwọn òfin àti yẹ sara nù kẹfì àkàkọ ilé yìí lọjú sílé àti mọ ilé yìí àpọ́nlé. ẹ ò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ń dèlú nígbà tí wọ́n ti sọ àárín fún aláṣẹ àná. sórí kọ́tọ́dọ̀ ìyàwó sáńgbó kí ló dé tọ́nà wọ́n di. ẹ wá wà dẹ́wọ̀ tí wàá ń ṣẹlẹ̀ nísìnyí àwọn táàlì wọn gbẹ́sì lójú mi báyìí wọn kẹ́ ẹ náà náà wọ́n sí alága kìkì ìjọya obìnrin. ó wo ibi kàkà ẹni kẹ̀kẹ́ nígbà. àbíwọ̀ wo lórí tẹ́lẹ̀ ìjọ ni ọ̀ wá rẹ̀. ọ̀nẹ́wọ́ ń bọ̀ ọ̀dọ́dọ̀ rẹ̀ láti sọ̀rọ̀ àti kí ni ọ̀tọ́jú ọwọ́ rẹ̀ pamọ́ èèyàn náwó sínú ìyá yìí ibi tó ń múra dáadáa yìí lóòótọ́ nígbà táwọn náà padà kó ń bẹ̀ wọ́n ti wọ́n ti bá mi kíní yẹn ń jà lára dáadáa gbà ní láti máa sọ fún yín pé ẹ má lọ rẹ dúró sèlú èyí tó ń ṣe ń bí irọ́ ni ìjà wọ́rọ̀ mi sọ táwọn á wò wọ́n rẹ ni ẹ ẹ sì má wò wọ́n rẹ lọ kó bẹ́ẹ̀ kí tí ó bàjẹ́ wọ́n ní wọ́n pe ọba sheikh najim hamid ọ̀sùn lọ́ọ̀ wọ́n pe wọn jọ́ ọyọ kí ọyọ ọyọ kí ọyọ ká léèyàn ń bẹ gíní kan ń fàgbọn ń fàgbọn lórí nìkan gíní kan ẹni tó sọ̀rọ̀ ni yóò tún ní ọyà ìwọ fúrì rẹ̀ lẹ̀ ká fàgbọn lórí rẹ̀ àwọn ọmọ àjàgbọ́n lọ. <laughs> ó ní nù wá lọ́wọ́ àbí wọ́n ní ká má gbọ́n lórí ẹnìkan ẹ jẹ́ á má gbọ́n lórí tiẹ̀. ó rí palọ̀ rẹ̀ wọ́n rí wèé rábọ̀ rẹ̀. ọlọ́run kọ́ bá ní orí ní ọ̀sán àfihàn nígbà tí ẹnìkan náà àwọn yẹn tó lóhùn lọ ọ̀yọ́ àti mo lóhùn lọ tó dé tí mo gbé òbítíbitì ọ̀rọ̀ lẹ́wọ̀n láti lóhùn lẹ́wọ̀n mo bẹ̀rù lẹ́bí ń sọ̀rọ̀ yóò sábẹ́ ń bẹ̀rù. torí bẹ́ẹ̀ kí ni mo fẹ́ máa tinú lórí kí ni mo ní tọ́wọ́ bíi dọ́ọ̀mù o tọ́ba yẹ kó lẹ̀ máa ń kó lọ́hùn á ah, bẹ́ẹ̀ gbìyànjú bó dèbí. á ah, nígbà tó ní rébù ọ̀sọ̀ ọ̀rọ̀ ni á ah, èyí dẹ́yìn sọ yìí á ẹ̀ka ajá gidi. ìwú tó ń retí ni pípẹ́ yìí ni o ti gbájú ẹ̀kọ́ bá ọ̀kẹ́ ṣeṣe pé gbogbo omi táwọn ń lọ báyìí ẹ̀ bá ti dọ́ọ̀mù o ẹ̀ ẹ bá ti dán ẹ̀yin ọ̀wá rí bẹ́ẹ̀ ẹ tó à ń láyé àwọn. mo kẹ̀dí mú sọ̀rọ̀ mo lò lè bọ́ nú òògùn jọ ọgbọ́n ọ̀rẹ́ wa ẹ bọ bẹ́ẹ̀ ni o lè bọ́ nú ẹ̀ o lè bọ́ nú ọ̀rọ̀ àlùwà láwọn àlùbárà ọ̀rẹ́ ha. gbogbo nǹkan tẹ̀ ń sọ yóò dodo ni o àwọn ti lẹ́yìn ní o fi gbádìí ẹ̀kọ́ ni o fi gbádìí ẹ̀kọ́ fún kí n lè fún wa ní ohun tọ́lọ́wọ̀n bá fún wa ẹ bá dọ̀hún tó bá ti kó jẹ mọ́ pé ẹ máa ka náírà ẹ bí ìyá báyìí ẹ má ti bí àwọn tó ń ní ìdí náírà lọ fún ọ. so nípa bẹ́ẹ̀ tí yẹn bá wà ní ibi àwùjọ kẹ́kẹ́ yẹn para rẹ̀ kí yẹn fi àìsàn ìyá ni àìsàn Islam kó fi hàn mí náà ti lọ sí sẹ́ńsì kúrú nígbà tí lásẹ̀yìn ọ̀gá sùkúrù kẹfẹ́ rí ọ̀gá kẹ́ni ọ̀gá kejì kẹfẹ́ rí wọn. hàtàlán máa sọ fún mi àbí ẹ kátólà tó dé ẹ alájì wọn ní pé kínyẹn bá tó ti wọ sáàtì yẹn tẹ ni wọn sọ sọkùn mọrùn mo ní èmi èyí ṣe dírẹ́sì mi èmi èyí dírẹ́sì bẹ́ẹ̀ èmi múra bẹ́ẹ̀ bí ìṣe máa múra ni ó sì ti pẹ́ àwọn èèyàn tó bá kọ́ ní mbẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ ni ó ti họ tàbí kẹ́lò ní ọkọ nù ọgbẹ́ kẹ́ ọgbà tá a bá jáde. ẹni tí wàá lóhùn sọ̀rọ̀ yẹn báyìí wàláì yóò máa wò lẹ̀lẹ̀ kò lè wojú mi báyìí wọ́n lọ. yóò máa wò ó lè máa wo pépà kan ẹ̀ẹ́n aláàjì tọ́ba tí wàá dijọ́ júmọ̀ ìyẹn lè gbé láwà tàbí kí yọ̀ọ́ dàkí ní kẹfọ́ níbi àà kí mi ní máa dírẹ́sì tèmi. mo ní ọ̀gẹ́ ti wáyé pé kéwú ni máa hẹ̀ sí orí sójú bọ́ọ̀dù fún ọ kéwù àtàdínsì mo gbọ́dọ̀ múra tí ó sùn náà kẹyìn láì ara lómi nǹkan ọlọ́yà àti ráhùn yẹn tẹ́lómi ti sáré lọ da kìnìún jákẹ́tì èmi bóun ní ìdèwà rí bẹ́ẹ̀. ẹwẹ yìí táwọn ahmed bá lu ẹwọ náà ti ẹni àyìn sátúlì fúlẹ àwọn ilé agbárí ìwé agbáríkéwú gbogbo mi yóò tún wọn lè pọ̀ ọ́ síbẹ̀ ìsinmi àwọn àyẹ̀wò ọ̀yọ́ síbẹ̀ wọ́n sì máa bàbàrà wọn ni pé yẹn dé rẹ̀ wọ́n sàfáwà balẹ̀ wa àwọn agbárí ìwé wọ́n tún mọ̀ nǹkan ọ̀rọ̀ síyáṣà yìí wọn ò ní tijú báwa ni wọ́n ń gbé wọ́n fi jókòó dáa ní àwọn tí wọ́n ń wọ kóòtù káàkiri jókòó dáa ní wọn wọ kóòtù bí mi ń ṣe múra tèmi rí pẹ̀lágbádá ọ̀gá nínú ẹni oúnjẹ wọn máa sọ yorùbá bbc àti wọn tó sọ sí i wọn ti sọ nígbà wọn fa àwọn bàbá àtọjọ ti níbẹ̀ ìbò wọn lọ fọ lọ́hùn tí wọn fa húsá mbẹ ni. gbogbo omi tó bá tiẹ̀ kí yẹn fi àìsàtò ìsìlámù ẹ̀ sí ẹ̀ tí yẹn bá dẹ̀ dùn ó lè jẹ́ sábà bí èèyàn ọlọ́run máa lè yẹn sábà bí dáadáa ẹ wọ́n dùn ní olómi nísì constitution wo lọ pé kí wọ́n máa fárùn mọ́ tí yẹn bá fẹ́ sí sọ́jà òfin ọ̀hún dá tọ́wà ní òfin nàìjíríà ẹ ẹ ló ti wà nílé ní ìlà jẹ fọ́ọ̀sì fọ́ọ̀sì ipò ẹ tó wọ́n gbé wá. lórí ipá àwọn ẹbí wọ́n kè kọ́kọ́ ṣe é lábẹ́ wòye ṣe kí ni o wọn ò rírun gbọ̀n fọ́tẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. ẹlòmíì lẹ́yìn tó ń tẹ́ bá ti wá wọlú tẹ́ èmi náà bàbá mi lẹ́yìn.

àti rúgbọ́n náà wọ́n ní ẹ̀ bá gbọ́ wọn yé bẹ́ẹ̀ bàbá ẹ̀ sọ pé rúgbọ́n bàbá pọ̀ wọ́n ti rìn rúgbọ́n wọn jẹ́ pọ̀ gá kò ní sí rúgbọ́n náà bẹ̀ mọ́ wọ́n ní ohun táwọn sọ yẹn jọ bẹ́ẹ̀ ok ó yẹ ìdáhùn padà sáà òjì torí mi ọ̀fẹ́ pàjẹ́ ẹlẹ́gàá rẹ̀ ẹni tágbọ̀n rẹ̀ ọ̀tẹ̀ bẹ́ẹ̀ àwọn sì ju oṣù kan lọ́dún ọdún ìgbò láyé lèmi ọmọ agbóṣe ṣe dékédéké bẹ́ẹ̀ náà ló lọ́wọ́ sùn òun yóò ti sáré sí bòrí tí wọ́n ní oṣù yìí òun yóò ti sí ibi táwa lọ ni wọ́n ní kíní kékeré ni wọ́n kékeré yẹn náà wọ́n ní káwọn lò ìmúra wa di méjì yóò di ẹbí ti késárì fún késárì ẹbí tolúwa tolúwa ẹlòmíì lọ sí ayé bẹ́ẹ̀ náà o ẹdẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀gá tí wọ́n fi sẹ́yìn lé wa lọ́wọ́ wọ́n èsè mùsùlùmí nígbà náà wà nǹkan tá ń rìn ọ́ láàrin àwọn ẹlẹ́yìn kí ló ń wá wọn wá tẹ̀ ní tí rìkwẹ́sì fún gàmẹ́ báyìí fún rẹ̀ òun yóò ti sáré yọ nítorí mi ti múra tèmi ní dáàbò lẹ́ni ẹni tí máa ń ti tèmi ní. sọ nípa bẹ́ẹ̀ kásákìsì abala yẹn ibi tí Islam bá ti wá rẹ́sẹ̀ wálẹ̀ àwọn máa rìn láàrin ọ̀lẹ̀ àwọn máa fẹ́ òkìrì kọjá. àṣọ sálámi wọ́n tọrọ ọ̀hún ilẹ̀ àdùyàkẹ́ sọ́rí ẹ fara ni wọn fúnlẹ̀ mọ́wọ́ ẹ̀yẹn bọ́ sàárín tó ti pé àwọn máa fara kí ògiri sí wọn. sọ láti lè fi ọlá islam rẹ gbogbo bí táwọn ẹ̀fà ti bára wa báyìí má pa á mọ̀ kékeré wọn ò sí ni oṣù fìlà ó ti sáré sí bí wọn kọ́kọ́ wí iná kọ́ wá odi tí ọjà sí má gbọ́n kì í ṣe pé wọn ló fi rẹ̀ hàn má gbọ́n ìpèkìlì yìí sì yẹ kó wà ní àtàwọn kìnìyàn lọ tó sì máa wọ ọlọ́run ọba sùkánì. so eléyìí ọjọ́ bó ti jẹ́ ẹnu ọ̀nà àbáwọlé mi ti àtúwọlé sí ó ní báàbùn mọ̀nsẹ́lẹ̀mọ̀ aláàzìmí ìṣàrọ̀ ẹnu ọ̀nà tí sọ nípa ẹni tó sálámọ̀ sí ẹni tí ọjọ́ sì mí tó jẹ́ sálámọ̀ tó ní ìtọ́ka ní kéèyàn náà wá báyìí. نعم حدثنا صدقه حدثنا شعبة وقال أخبرنا عبد بن إياس عن عاصم بن حماد عن إبراهيم عن عمر قال إنما سلم عبد الله على على دعاقين على دعاقين إشارة مالين حدثنا صدقة صدقة حدثنا عن حديثي فهو حفص بن قياس wọn látọ̀dọ̀ asim látọ̀dọ̀ hamed látọ̀dọ̀ ibrahim látọ̀dọ̀ alqamata wọn innama sallama abdullahi ala dahaqini ishara wọn ni abdullahi tani abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu tọrọ ń lajà ẹ̀gbọ́n máa ń sọ lọ́pọ̀lọpọ̀ bàbá dákọ̀ abdullahi nìkan abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu tọrọ ń nìkan lajà àwọn yòókù tó kù. كمو أطلاق عبد الله بن مسعود رضي الله تعالى عنه بعبد الله بن الزبير عبد الله بن عمر عبد الله بن عامر بن العاص عبد الله بن عباس رضي الله تعالى عنهم أجمعين تبع ويا موتو أصاب عبد الله بن مسعود ولكن أقول لك أنا أقول عبد الله تعالى ما بالي عبد الله بن مسعود ولا أصاب عبد الله بن مسعود رضي الله تعالى عنه wọ́n sálámù sí dàhákìn dàhákìn yẹn wọ́n láwọn ìjàmù dùkánì àbí dùkán dùkán wọ́n lòun náà ní ìbálẹ̀ ìbálẹ̀ tó lówó tó ní sáré oko gan wọ́n lọ sálámù sí pẹ̀lú kíni o pẹ̀lú tọ́ka ṣùgbọ́n dájú pé kì í ṣe mùsùlùmí wọ́n sábà wọ hadith yẹn a máa rí i pé ọ̀sẹ̀ tó kí yẹn sálámọ̀ sẹ́ńdí èdè mùsùlùmí pẹ̀lú tọ́ka ẹ lẹ́ o wọ́n ní kọ̀dífàrọ̀ ọ̀bá àdúnnà sì fi tẹ̀sùmí bẹ́ẹ̀ ní mi wà tàbí wọ́n ní wọ́n máa fi ń ṣèyàtọ̀ wọ́n máa fi ń ṣèyàtọ̀ yìí pé ẹni tá a ní dọ́gba tá a ní bára wa jà bó láti kì àtẹni tá a jọ ń jà nítorí pa àgbàdo yẹpẹrẹ tó bá jẹ́ sí mi pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà. سورة ممتحنة اللهم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ọlọ́run ọ̀pọ̀ fún yín nípa ẹni tí àwọn tí wọ́n bá yín jà nínú ẹ̀sìn ọlọ́run mi dìyàrí kò fún ọ̀dọ̀ tí wọ́n jáde kó nínú ìlú yín à ń tabarò oorun ọlọ́run ò àwọn nǹkan tá a kàn sọ nìyẹn pàpà jùlọ táyé ká gbà wá àwà nílẹ̀ Islam ìmọ̀ bíi tá a bá ti rí i pé yóò ti jẹ ẹ̀mú lọ́wọ́ ọmọ ọ̀dọ̀rẹ́ náà ó fi ọgbọ̀ngbọ́n sí adẹ́gbìyànjú bọ́ bá ti lágbára mọ́. wọ́n ní hadathana Umar bin Asim. hadathana Umar bin Asim qala hadathana Imam qala hadathana مرج النبي على نبي صلى الله عليه وسلم وقال السلام عليكم فرد فرد أصحابه كلامه فقال قال السلام عليكم فأخذ اليهودي فأخذ لا فأخذ اليهودي فاحترق فقال رد عليه ما قال آه. أنا حدثنا عمرو بن العاص بن عاصم عمرو بن عاصم حدثنا حديث سواء wọ́n ní hammam yẹn náà sọ fún ní kọjá dálọ́wọ́ sọ̀dọ̀ anas malik radiyallahu ta'ala anhu wọ́n ní yahudi kan mà ní jù kan ọkọjá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ní asalaamu alaykum táwọn bá ń sọ fún wa asalaamu ikú níjẹ́rẹ́ àwọn kẹ́kẹ́ ní kú kẹ́júkẹ́jú ni ife ikú òjijì máa jẹ́ sẹ́yìn ẹ̀rí wọ́n lè fọ̀rọ̀ dẹ ashabu sẹlẹm wọ́n làwọn sàbí wa dáhùn sálámù fọkọ́lá wọn lọ́wọ́ sọ pé asáàmù aleikum ọba tó sọ pé asáàmù aleikum yẹn ni kó òjijì máa jẹ sí wọn ni wọn ti gbá yẹ̀wò ní ẹ̀mú ni ẹ̀sẹ̀ tó o ṣépè ní àbí òun kàdúrà fàtàrà fà ọba jẹ́wọ́ kọ́lá anso salawa ni rudu alehi ma kọla sẹri pe tọfẹ n'o yẹ ilẹ tètè dáàbò ni tó ipe wa aleikum ikú òjijì ọjẹ tiẹ náà tọba ta ọ̀gá rẹ̀ da ogun ọmọlẹ́ àtìyàwó rẹ̀ ẹ̀rí ẹ̀ńdà bá wọ hadith yẹn nínú àgbẹ̀yìn tá a rí mẹ́ wọ́n ní ìwòye nípa ìkórìíra táwọn Yẹhudi tí wọ́n kórìíra mùsùlùmí nìyẹn àti ìlànà ẹbí burú tí wọ́n máa ń lọ àtọ̀rọ̀ aṣá tí wọ́n máa ń kọ́ àwọn aláàbò sálám ṣe kọ̀ yí pé èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ sálámọ̀ sí wọn ó sì tún fún wa nílànà ẹ̀mí ìdáàbí dáwọn olóhùn sálámọ̀ nítorí pé gbólóhùn kú ni wọ́n máa ń sẹ̀sà rẹ̀ ni wọ́n bá fẹ́ kíyàn. òun lọ́lọ́wọ́ ọba àlekẹ́ ọláńsọ lùsàtún mùjàdìlà ọlọ́run níwáyé dẹ̀ jẹ́ ùkà hajjẹ́ùkà ìmọ̀ àlámúyò hajjìkà bí ìlọ. tí wọ́n bá bá ìrìn ànẹ́bí wọ́n sì máa kí ọ ní kíkí tọ́lọ́hùn òfin kí ọ. sálámù ọlọ́run ní kàbí kíra wa ìpè wọ́n sì máa sẹ́sà nẹ́bí. wọ́n máa wá sọ ọ́ ọlọ́run bá nẹ́bì ní tó kíkọ́ yẹ kọ́lọ́run ti tẹ̀wá yẹn nígbà táwọn ìhun táwọn yìí. wọ́n ya wọ́n ya ìṣẹ̀lẹ̀ náà o ẹlòmíì ní tó ń bá wà láyé wọ́n bá ṣe àyẹ̀wò nílé mọ̀gbẹ́. lóbi jáde nù ìlànà ẹbí yẹn ó ti dá ọlọ́run nìkan sọ pé àléékún máa kún ìtú ìpètè ẹsẹ kọ́ máa jẹ́ sí àbí wà àléékún ó ti wá nù hadithi Anas torí mo sẹ́ni kọ̀ọ̀kan wọ́n ń wí náà ni pé asámù àlékún pé ikú òjijì kọ́ máa jẹ́ bí wọ́n ń wí. fọ̀kún ìwọ náà tètè dá lóhùn pé wà á lẹ́yìn ká tí kò jìjì bá da ẹ́ kọ́ máa jẹ́ bí náà. ìwọ náà máa gbé kò jìjì lọ. ẹnu ọ̀nà àbáwọlé mi báàbò kẹ́hìfà rọ́dù àlà àhlẹ̀ dìnnà ẹnu ọ̀nà yìí sọ pé àdìbò láti dáhùn ẹni tí alálùkáwà nípa àdìbára àjà kó حدثني إسماعيل حدثني إسماعيل قال حدثني مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود إذا قدم عليكم أحدكم فحينما يقول السلام عليك فقولوا وعليكم إلينا الجواب في من حدثنا إسماعيل إسماعيل وحديث عن مالك إذا قال لقد عبد الله بن الدينار لقد عبد الله أم عمر wọ́n ti sọ ọlọ́run sọlọ́lọ́ àṣọlá ń sọ yìí pé ẹ ráwọn jù yẹn sẹ́ni kọ̀ọ̀kan wọn bá ń sálámọ̀ sí fa ìnáma yaqulu sáàmù alayka ìpè ní sẹ́lẹ̀ yín o ikú òjijì kọ́ máa jẹ́ tiẹ̀ níwí o fọ̀kúlù wọn náà má jẹ́ ojú pé wá alaykum mẹ́rin láti lọ àti pé àtàdúrà súnmọ́ ni o. Ah, irọ́ àdúrà lẹ́ẹ̀ máa tó irọ́ o faransé sọláńsé pé ìfẹ́ náà ló fi kí ni o ó sọ àdúrà rẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí tọ́tà ẹ̀sìn bá wà tí ọba gbógun tì wá ti láti pè fún wọn bá gbógun tì yẹn kó gbé pèlú ẹwà wọn rí ìlú zakuwa nígbà tí wọn gbógun tà àwọn mùsùlùmí jẹ wọn gbé pè àti wọn gbé pè ìṣẹ̀lẹ̀ bí rùmọ àwọn ẹlẹbi nígbà ẹ̀fọ́ aláàfáà àti ọwọ́ akáwọn yẹn gbé wọ́n bá pa gbogbo àwọn sẹ́wọ́ntì pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn olùmọ sẹ́wọ́ntì wọ́n pa gbogbo wọn ìjọ lọ́wọ́n sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn ní èpè fún ìdí oṣù kẹgbà kan gbogbo ọ̀run wọn márààrún márààrún ń fún wọn ní èpè ní lẹ́yìn òrùkú. ọkẹ́ bí àti ìpè àtàdúrà súnlẹ̀ ni ẹni tí ọba ti ẹ̀wá lé àdàdà ìdáyà fún ọlọ́run fún ní ìdáyà ẹ o pọfẹsọ ògúnbì yìí ńgbà tó kọ ní yóní làgì àbí lásùlọ́wà yìí ẹ yóò àyè ni bóyá ọdún kan yóò di làǹkì èkó lọ́wọ́ àtẹ́lẹ́ lójú ayé ṣe kàdá ọwọ́ akọ ó ti sáré jámọ́ jàpá àti yẹnrìnbó ó tún sédè lárúbáwá torí pàgbà kó èèyàn lélẹ̀ jàpá àti yẹnrìnbó tó yẹ pé tẹ́lẹ̀ gbé fọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọn ò rí ká wọn ò lè ká òun wá lọ mọ wá lọ ṣe translation rẹ sí èdè gíní o síbi lárúbáwá fẹ́rí pé àgbà kéèyàn lélẹ́yìn wọ́n lẹ́yìn sábì muslim kéèdè ṣe muslim professor nínú arabiya ta arabiya ọmọ nàìjíríà yìí náà ni ó gbàdúrà sí fadamu wa wọ ah, a àmàrí kọ́lá mùkìbọ́ lẹ́nu nǹkan bí kíní yìí kọ́ láti gbà yìí káàkiri ẹ̀rí wo dáa kó sí lẹ́nu pé àìgbà ìsìlámù ẹni òjò ọmọ bó ti yẹn jù yìí. Ah! bàbá kan ní oṣù sí pé tó lọ́lọ́ ṣe fi léyìn kan kó fi ìsìlámù kí ọ. tọrọ orí kọ okùn ìsìlámù. ọ̀nà bẹ́ẹ̀ tí ń gẹ̀ẹ́tẹ̀ wọn kà ti gbógun tiwa wọn lè dàdó àdìdáyà ẹ̀ ti gẹ̀ẹ́tẹ̀ bẹ́ẹ̀ tí wọn lọ́wọ́ gbógun tiwa ah! èpè ló kù tí ó òun lẹ́sẹ̀ ní tí wọ́n máa wọ́n lọ àwọn àwọn Yahudi kódósù tí wọ́n jáwé èèyàn kírun mọ́sálásí sọ ìmọ̀láṣí kẹta ní gbogbo ilé ayé tọ́lọ́lájú ní gbogbo ilé ayé mọ́sálásí kẹta tọ́lọ́lájú ní gbogbo ilé ayé lẹ́yìn káyọ̀dá ńkọ́ fún mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn náà ní mọ́sálásí kódò tí wọ́n ní ìdí ìtàbí wọn wọ́n dẹ̀dẹ̀ wa ibi sábàbà ti lọ sínú bẹ́ẹ̀ ládà wọ́n má pọ̀ ọjà ẹ̀ níwọ̀ rẹ̀. wọn làwọn ìdàrẹ́ kan máa ń tètè tèrè níwọ̀ wọ́n lè ní sáà wò ní kan làwọn. wọn ò sì mọ̀ náà bẹ̀ láti jọ yìí ẹ dákun sí wọn ọ̀já tíkẹ́ẹ̀tì rẹ ni. wọ́n lọ sí táwọn aláṣẹ lọ́rùn aláàbù aláìmọ̀yọ́ kan wọ́n máa dàgbòrò gárú káàkiri kúrúdù kúrúdù àkótótó kínní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀já tíkẹ́ẹ̀tì rẹ̀ lẹ́ni lọ́bẹ̀ẹ́ tọ́kí wàhálà tó wá lè débi pé àbẹ̀ wàhálà ṣé ìwọ ni kó tó sùn wà ní àbọ̀yọ̀ lọ́wọ́ máa parọ́ fáwọn èèyàn káàkiri ìgbà wọn tí wọ́n bá níjè ló ti yẹ kàn yọjú tí wọ́n ní wọ́n kí jùmọ̀ tí wọ́n kí jùmọ̀ ta ṣé tí wọ́n yọjú ń jọ ni wọ́n á lọ takú sí wò síyẹn là ń wí. so nípa bẹ́ẹ̀ ń bo la lọ. Huh? ẹni tí wọn bá sálámù sí wa èpè ni wọn máa ń tẹ ni mo sọ pé súnà àdépè àtàdúà súnà ni kálukú kẹ́hìn ṣe kí ni ọ kọ́lá ayé rẹ̀ kíkẹ́ ìbéèrè ọba ti gbógun ti wa ọgbàdúà ìdáyà àbẹ́ kọ́ wọn wá bẹ̀rẹ̀ wàhálà kágbára wọn ọ̀ka ọlọ́run láti fi fi hàn yẹ ẹnu lódìdí lódìdí. lórí ẹ̀fọ́ kúlù wàhálì tọ́lá ti wọ́n fún ibẹ̀ ẹ̀yin náà sọ wípé kí ni wọ́n á ní torí wọn tẹ́lifọ̀ kí wọ́n ń rí ni pé kú òjijì máa jẹ sí ẹ̀yin náà sọ pé yóò jẹ sí yín náà. so bí ọ̀rọ̀ àwọn ènìyàn ṣe rí nìyẹn. Al-Imam An-Nawawi rahimahullah wọ́n ní ṣùgbọ́n àwọn olùmọ̀ ẹnu wọn kò pé bò láti dákẹ́ ìfèrè ní ohun sálámọ̀ wọ́n ní ṣùgbọ́n lánàá wa òun ní wípé èèwọ̀ ni ká bẹ̀rẹ̀ yìí kó ti pa alákọ̀ọ́kọ́ sálámà sọ̀rọ̀ ṣùgbọ́n dandan ni ká dá wọn lóhùn sálámà wọn pẹ̀lú wa aleikum àbí aleikum nìkan eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ àtàwọn sálàfù wà lórí ẹ̀. wọ́n léléyìí wọ́n jẹ́ ìtọ́ka ìpè kò sí èméjì ń bẹ̀ pé yàtọ̀ ń bẹ láàrin bó láti dá mùsùlùmí lóhùn àti kíni wọn àti kékeré. ẹnu ọ̀nà àbáwọlé mi ti ókè lábẹ́rẹ̀ náà. قال حدثنا محمد بن صالح نعم قال حدثنا والسعيد بن ابي ثور قال سماك عن عكرمه عن ابن عباس قال ردوا السلام على من كان يهوديا او نصرانيا او مجوسيا ذلك لان الله يقول واذا حييتم بتحيه فحيوا باحسن منها او ردوها أي يعني حدثنا محمد بن صلاح محمد بن صلاح حدثنا في حديثه هو قال علي بن أبي ثور ولا تدع سماك لا تدع عكرمة ولا تدع عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال عبد الله بن عباس يرد السلام أداه سلام فون من كان يهوديا أنتم بجاجوا أو نصرانية أبي كانوا أو مجوسية أبي أبونا ذلك بأن الله يقول طالوا نيداو قال وإذا حينتم بتحية ثم بعد باكين كان فحيوا بأحسن منها حتى لو يتدى جميلا أو ردوها هذه تدى لهم wọ́n lè ráwọn olùmọ̀ ẹnu wọn kò yí pé dídá kékeré lóhùn sálámọ̀ rẹ̀ dandan ni ọkàn yà pé gbólóhùn wo láàlú nìkan lẹnu wọn kò sí. ṣùgbọ́n tó lẹ́nu àbá ti mú àlàyé dandan yẹn wá pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run ní tí wọ́n bá ti yín títí kan. ẹ̀dá wọn ló ń wo rẹ̀ àbí ìjọ dà jùlọ. Abu Hanifa rahimahullah wọn ní rí ọ̀sẹ̀ bọ́. láàyè sálámà rí káà gbọ́dọ̀ sálámà sí ṣùgbọ́n àdá lóhùn sálámà rí. eléyìí ni mo jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọn wà lórí rẹ̀ àdùbà ìṣàlá á fi àyè ìbéèrè lẹ. Wọ́n á bá bèrè pé kí ni ọjọ́ àwọn sálámù yìí? yọwa ọlọsì Ọlọ́run ní ká dáhùn sálámọ gẹ́gẹ́ bí afáwọn ọsùlẹm náà bá sọ ọjà lọtàlá àdúmọ tí wọn ti pa sí yẹn yọ ìjọ Ọlọ́run ní fàájú ẹdá ẹkí wọn bí ká sànẹmí ká àwòrán tó wà.

àyà ilẹ̀ kà àwọn yẹn náà àwọn yẹn kò lè rárá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọbẹ̀rẹ̀ ọlọ́run wọn jẹ́ òbí àwọn afáàní wọn jẹ́ olùmọ̀ wọn fi kún lẹ́sìn oṣù tó ń sà náà. wàhálà kò sálà tó lọ ẹlẹ́gbẹ̀ẹ́ nípa pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ wọ́n lè lọ́mọ mú fúra wa omi ìṣẹ̀ tó lè bọ́ sọ́dọ̀ kiri yó. wọ́n lè fẹ́ wọn bá lè gbé alákọ̀ọ́sà ní bàbá. ìyẹn ẹlòmíì lè di ẹni tí ó ní fitinà tí ó sì ṣe pẹ̀lú rẹ̀. tí bá tẹ̀ ń jẹ́ kàrámọ̀ àbí ń jẹ́ nkẹ̀kẹ́ kó ká fi ní inú ìdúró sí sínú ẹ̀sìn. ìrọ́jẹ̀ tún pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sọ ohun tó jẹ́ mọ̀ kan àdàbí àyà kan á mójú tó wa òní di fi yàn bá bàrà bí yàn ṣe tàbí jùlù kan kí yàn tún ta kì í sí dáadáa bí yàn bá ń bá lọ ni. wọ́n bímọ wọ́n bá kọ àní bẹ́ẹ̀ tí wọ́n ti kọrú eléyìí tẹ́lẹ̀ wọ́n ti kọrú mùsáàfù yìí tẹ́lẹ̀. tó gbogbo àwọn kìnìún yẹn kẹlẹ́ bá mi dọ̀nù kẹ ó ń kó sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn kìnìún wọ̀nyẹn láti lè fi sin àwọn yẹn lọ́nà tí tóun tẹ̀ fẹ́ sin yẹn kẹ̀yìn padà ń sí bí kó ti pọ́ mọ́ yẹn wọ́n lè padà sọ́ sọ́nà tí wọ́n máa sùn ààrẹ ti gẹ́ ti ń sìn tóun tóun dẹ̀ fẹ́ sí gẹ́gẹ́ nìyẹn àti mùsùlùmí kò gbọdọ̀ ní ìtumọ̀ sí ẹ̀dá ló bá rí bẹ́ẹ̀ káti dúró dédé káwọn pé kùránù ẹ̀ káka táwọn bá mú kùránù ẹ̀ náà wà ní kí ká lọ gba kùránù ọwọ́ rẹ̀ ní àbíká jẹ́ àbíká wọn bó ti ń sìn wá nǹkan ẹ̀sọ̀ ti mú wá ọlọ́run ti sọ kalẹ̀ fún mi ọ̀tẹ̀ lérò pé ti ọlọ́run ti ẹ̀fà nírú èyí nìkan òfin ilẹ̀ lọ́gẹ̀ ọba ní ó ti mọ́ ti ó ti wà lójijì báyìí ọjọ́ àti pé buhari mẹ́ka lè tó àní kílẹ̀ tí ní ńlá wa irú èyí táwọn alálò rẹ̀ ti máa ń tà táwọn èèyàn ti ń sáàsù ṣé wọ́n lè rélé nìkà tó lè rélé nìkà wọ́n máa ń fi lóògùn nínú àwọn jẹ́lá ni wọ́n máa ń lò wọ́n lè láwọn ojú yẹn

tí wọ́n máa sọ wúruwúru àgbàlagbà àwọn àgbàyà wọ́n máa tún sáré tẹ̀lé ṣéwù tẹ̀lé ṣéwù àwọn ẹ ògiri ẹ ṣé o fi ẹ láì lára ògiri tó bá hẹ́ mbẹ́ ká má ká má kí ni wàá ní wàhálà bá ti kọ ẹ wá rí ni. ẹwúrọ àwọn àpáta ṣe ọkọ ọlọ eré kan àtọlọhùn nìkan lẹ́yìn ká máa sì ẹwọn bẹ̀rẹ̀ ká mú bẹ́ẹ̀ nìyẹn kéde wàhálà bíi eléyìí tí wọn ní àmà lọ bọ tó bá nìyẹn ti rí nìyẹn náà ìbéèrè náà ìbéèrè ti kejì òun ni òkú bẹ́ẹ̀ wọn lè fi sọlá àtọkùlà nínú mọbìtì ìrọ ìṣẹ̀lẹ̀ ní harrow àwọn òkú kan sì wà ní àwọn òkú sọhábà pé kí wọn kírun aleykum salaam. Eh, nǹkan tí yàn ká wò ní pé wọ́n ní ìmọ̀l a nídìí àwọn òwòye kan ọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn shabab àìfarabalẹ̀ àìsábà farabalẹ̀ kò dẹ̀ sí ládàbí fọ́pọ̀lọpọ̀ wa. ẹ wo orú wa kan tá a máa ń wù láwùjọ wa ń sìn wọ́n ti mọ̀ pé yẹn ni lè mọ́ mú báyìí bóyá nìkan àwọn máa ń ṣe tààzí ṣùgbọ́n yá àfẹ́ ẹ̀bọ́ fẹ́ wàlọ́ọ̀yì mọ́mú lè máa sọ̀rọ̀ lọ́wọ́ tó wọn ti máa lọ kí wọn lọ àìlẹ́kọ̀ọ́ ni ádámù ta àdùn máa lè ọ̀lẹ́mẹ́rin. àìlẹ́kọ̀ọ́ ni nǹkan tó ń dí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a máa ń tètè àwòsùn mẹ́kù pé àlẹ́kọ̀ọ́ ọgọ́rọ̀ wù lẹ́kọ̀ọ́ rárá ìyẹn máa ń tẹ̀lé dáadáa ebi akẹ́ nǹkan gùrù báyìí akẹ́ mú ìzánu rárá kan á mú fún tó hàtà yóò fi tọ́lá yìí bẹ́ẹ̀ yàrá àǹtà mú sàkìlẹ́fù àǹtà lẹ́sà dìdì náà ni ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ náà sọ̀sọ́ lálọ́ yẹjú ọ̀rọ̀ yẹn ẹ̀ kò sẹ́ẹ̀dì kan tó sọ pé kìsọ́ọ̀sì ló jẹ́ ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù yẹn máa jẹ́ ló fi lè ṣe ìsìkìláàbù òun ni ó sọ pé lágbájá báyìí bọ́ bẹ́ẹ̀ sì ń bá ti sí bẹ́ẹ̀ tó gbọ́ àwọn kiri ìka lọ sí àtúnṣe rẹ̀ nínú wà ẹlẹ́kọ̀ọ́ ni irú ẹni yẹn a níbi láti súnmọ́ wọn pé kílé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. ó lè jáde ẹ̀wọ̀n pé àdéhùn àgbélé yẹn lè ní olùl àhìlámi minkum pé àwọn tó máa máa tẹ̀lé mi kó ti pé sórí pé wọ́n ń wẹ̀yìn báyìí àwọn tí ń kẹ̀kẹ́ kan àwọn ẹni tí ṣe àfààní ọwọ́ abẹ bóyá àwọn ẹni yẹn ti ṣe àfààní wọn. ọwọ́ òfin ògbà yìí tẹ́ tó wájú ní bí nǹkan bá yíwọ́ kẹ́kọ̀ ojú tẹ́ lè ṣe tẹ wà lẹ́yìn òun. sọlọ yẹ kó ní ìdí ìtìmáàlì nínú mi sí ìdí lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá tẹ̀lé fẹ́ lọ́wọ́ lọ́wọ́ kẹ́ ọmọ fọ́ọ̀tì ìtẹ̀gbẹ́ rẹ̀ nọ̀rọ̀ bọ́ bí ẹ ń sìn ẹni tó fi jẹ́ àfa kì í sẹ́gbẹ́ ọmọ ilé kéwú ó dà fọmọ kí wọ́n yẹ àfa lọ̀gá rẹ̀ mọ̀ ọ́ bá nìyẹn ti kílíà rẹ̀ tó àdúgbò sábà sọ pé àwọn tó jẹ́ onímọ̀ tó pọ̀ lọ́wọ́ pé kọ́ ní láìka ń kù àwọn oníkọ́ tẹ̀lé mi ìmọ̀mù yẹn lé náà ìmọ̀ wípé ẹ̀yìn yìí so ẹ jí ká gbà pé bóyá súnmọ́ àwọn ọmọ bíbí nǹkan náà ti wáyé àti fẹ́ mọ̀ lọ́rọ̀ bó ti yé bẹ́ẹ̀ yẹn so kọ́ndíṣàn yẹn yẹn ti lè sọ bẹ́ẹ̀ wọlé dáadáa wọ́n lè fi àlejò ni wọ́n ń dòótọ́ wọ́n lọ ya ẹ ẹ ọya ẹ ẹ ṣe yóò ẹ máa bọ̀ wá sí ìbàdí kọ́dọ̀ lè dáhùn ẹni yẹn gẹ́gẹ́ sáfà fún tọ̀ tàbí wọ́n súnmọ́ tàbí wọ́n jọ jẹ́ àkọ́rọ́ọ̀nù ìgbẹ́kọ́dà kẹ́kẹ́ lè fẹ́ yíwọ́ àwọn ẹjẹ́ àgbà pé bẹ́ẹ̀ sí. àmọ́ ah, bí ó ti bẹ̀rẹ̀ àti ah, fẹ́ mọ̀ àgbà pé bó ṣe rí nìyẹn wọ́n àná. سبحانك اللهم وبحمدك اشهد